الرحيم mo kí bàbá wa chief imam ìlú Ìmọ̀ṣẹ́ èjìlá àwórì mo kí bàbá wa chief imam tòtóowú mo kí bàbá wa sheikh dawood tanimọ̀lá mo wá kí gbogbo àwọn àfáà wa tí wọ́n wà níkàlẹ̀ lọ́tún lọ́sì mo gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ní ìlú Ìmọ̀ṣẹ́ mo kí wa pé ìkẹ́ ọlọ́run ọ̀lọ́ ọlọ́run kó máa bá wa gbé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. tí bá ń sọ gbólóhùn yìí ẹ àjọ máa sọ ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ̀ san re ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ̀ san re ọlọ́run jọ̀wọ́ wá sọ wá àti ṣe má pa ó sìn ọ́ láàyè wa ká wá lè gbẹ̀san bó bá dọ̀jọ́ ìdájọ́. àti ṣe má pa ó sìn ọ́ láàyè ìgbẹ̀san tó bá dọjọ́ ìdájọ́. jọ̀wọ́ foríjì wá o tó rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lànà yàgá fòrò ọ̀dìmọ̀. jọ̀wọ́ foríjì wá o tó rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lànà yàgá fòrò ọ̀dìmọ̀ wa tó lànà òun ló lè ní lọ́la wa ọba ayérayé kàbíyèsí ọba ńlá. olúwa tó lànà òun ló lè ní lọ́la wa ọba ayérayé kàbíyèsí ọba ńlá. ìwọ ni kábíyèsí o ọba tí ń fọba jẹ ẹrú sì rẹ̀ dé láti wá pè ọ́ lọ́kàn ṣe. ìwọ ni kábíyèsí o ọba tí ń fọba jẹ ẹrú sì rẹ̀ dé láti wá pè ọ́ lọ́kàn mo ti jẹ́ yẹ̀pẹ̀ rí o mo ń jẹ lọ́wọ́ lọ́wọ́ kú bàtì dé n ó jẹlẹ̀ kan sí i. mo ti jẹ́ yẹpẹ̀ rí o mo ń jẹ lọ́wọ́ lọ́wọ́ bí kú bàtì dé mo jẹlẹ̀ kan sí ẹ ti jẹ́ yẹpẹ̀ rí o ẹ ń jẹ lọ́wọ́ bí kú bàtì dé ẹ ó jẹ̀lẹ̀ kan sí i. àti jẹ́ pẹ̀rí ó wà ń jẹ lọ́wọ́ lọ́wọ́ bí kú bá ti dé a jẹ̀lẹ̀ kan sí i. àmánà lágbà o ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa. àwọn alága yìí ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa. oníkálukú náwó sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ fẹ́ ṣe wáàsí fún ni ẹ sọ fún un pé ọmọ ìyá jọ̀wọ́ o máa jayé tán ẹ jẹ òjijì ní kú lọ múra ṣẹ̀sìn dá. Ó yá ọmọ ẹ̀jọ̀ wá ọmọ ajá ìtàn ẹ̀jẹ̀ òjijì ní kú lọ múra ṣẹ̀sìn dáadáa. Ọlọ́run jọ̀wọ́ bá wa kẹ́ àwọn àfà wa jẹ́ ká yẹ̀yẹ́ wọn gbà wọ́n lọ́jọ́ ọlọ́run jọ̀wọ́ wa kẹ́ àwọn afáwa jẹ́ ká yẹ̀yẹ́ wọ́n bá wọn lọ́jọ́ ìdájọ́ ẹ̀yin afáwa. a kì í yí ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn jọ wá fi ṣe kẹwàá. ẹ̀yin màmá wa. a kì í ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sá tí àdàkù jọ wá fi ṣe kẹwàá. ọlọ́run tó ní wa. ló ràn wá wá ẹ̀tẹ́ tí ẹ̀kọ́ bá tó nílé. ẹni bá tẹ́tí gbọ́. àgbọ̀lagbọ̀ yé. ẹni bá tẹ́tí gbọ́. àgbọ̀lagbọ̀ yé ìyẹn yàtọ̀ sáwọn alábòsí ẹ̀dá tí wọ́n kà wá sí sáríwọ̀. ṣubú ká má ṣubú kọ́ tá má tiẹ̀ wá. ó ti dájú. wíwá tiẹ̀ wá. ó ti dájú ìgbìyànjú yìí ò ní dòfò tágbàmàgbà nìkan níbẹ̀ ló yàtọ̀ ẹni gbìyànjú tó lò wá sí yóò jogún ayé pẹ̀lú ọ̀run. àwọn tó jù wá lọ. ti ṣe wọ iṣẹ́ wa tí ń ṣe wọ iṣẹ́ àwọn tí ò tó wa tí ń ṣe wọ iṣẹ́ ilé ayé máa kọ́ láfẹ́ ròyìn owó ayé máa kọ́ láfẹ́ ròyìn ọmọ ayé máa kọ́ láfẹ́ ròyìn dúkìá ayé máa kọ́ láfẹ́ ròyìn ọlọ́run. àlùfáà wa. ẹ jẹ́ lọ́rọ́ tí. ẹ̀yin bàbá wa. ẹ jẹ́ lọ́rọ́ tí. ẹ̀yin màmá wa. ẹ jẹ́ lọ́rọ́ tí. aláìsí láyé tàjẹ́ lánàá aláìsí ọ̀hún làwọn sì tún jẹ́. owó kìlà ni. tàbójúlé. ilé kìlà kọ́. tàbójú. kílà ni. Kagbójúlé. Ipò kílà ni. Kagbójúlé aláìní nǹkan tàjẹ́ lànà aláìní ọ̀hún la ó sì tún jẹ. Ẹni fẹ́ ní nǹkan. Kó dọ̀lọ́ mú. Bí wọ́n fẹ́ ní nǹkan. Kó dọ̀lọ́ mú. Bẹ́ẹ̀ mi fẹ́ ní nǹkan. Kí dọ̀lọ́. ẹja jọ́sìn fún ká lè gbẹ̀san rí. kí náà fi dá wa náà. tàǹgàpá. kí náà fi dá wa náà. tàǹgàpá yẹ̀pẹ̀ tí wọ́n fi dá wa ní bẹ̀rẹ̀ náà ni láó sì tún jẹ́. ìròyìn àláwùmí ẹ̀tẹ́ tí ẹ gbọ́. láìláà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 tí ó sì tún yẹ̀yẹ́ alábòsí ọba fipá mú pòkì ẹ̀dá òun ló lọ́sàn pẹ̀lú òru òun ló dákọ̀ pẹ̀lú abo kò má bímọ ẹnìkan òbí kò má lórogún kò lẹ́gbẹ̀rà ọba tó máa kàn dá kọjá ẹ̀.

I adore thee. nílọ́la ìlàlá. Má torí àdánwò wá dẹ̀rù ayé ìlàlá. Má torí àdánwò wá dẹ̀rù èèyàn ìlàlá. Ẹ má jẹ́ káwẹ́. ta ló lè ṣe Allahu ló lè ṣe jọmọ mi. Allahu ló lè ṣe jọmọ mi. La ilaha illallah Muhammad Rasulullah. Sallallahu alayhi wa sallam. Àfáà Usman lẹ́ẹ̀kan wọ́n ka Kùránì fún wa kùránì tẹ̀rí yẹn kì í ṣe ohun tá a máa ń gbọ́ tá a ní mọ tí wọ́n sọ ó ní kitabun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتفكروا أولو الألباب. Ọlọ́run ọba ní tírà yìí tí mo sọ kalẹ̀ yìí olùsọ ẹkún dẹrin ni ìkìdá oríire ní bẹ nínú kùránì ìkìdá ìdùnnú láyé ń bí ìdùnnú nínú sàárè ìdùnnú ní gbangba àlìkìyámà ní bẹ nínú kùránì aṣọ kalẹ̀ ó kún fún àlùbáríkà lèyàdábàrò àyàsí. ọlọ́run ní mi fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ kàn ní Allahu Akbar káwá ní kí ni wọ́n sọ kẹ́ ẹ má mọ̀ ń tó sọ mo fẹ́ kẹ́ ẹ máa ronú. nípa ọ̀rọ̀ ọlọ́run wàlíyàtàzà kàrọ̀ olórí àlùbá. kẹ́yìn ẹni ire kẹ́ ilé tara rẹ̀ kẹ́ ronú pìwàdà ká lè ṣoríire kọ́rọ̀ wa má dàbí àwọn tí ó máa sọ ń náà tí wọ́n máa ní làókù ná násìmáwò àwò. àbá ti tẹ́tí ká gbọ́ ká ṣe làákàyè ká wòye sí ká ṣàtúnṣe ayé wa ibo ni àáfàá wa Usman ni wọ́n gbé wa lọ Suratu Bakara wọ́n kà bẹ̀rẹ̀ wọ́n kà parí rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين alif laam mim àwọn aráàfin mẹ́rìnlá lọ́lọ́run máa ń lò bó ṣe hun nínú kùránì pàápàá jùlọ tó bá fẹ́ sọ̀rọ̀ kùránì níbi tó pọ̀ jù kùránì ní máa ń bẹ̀rẹ̀ tàbó fẹ́ sọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ kí wọ́n á ní túmọ̀ alif laam mim ẹ pé ó yé ọlọ́run ẹ dáhùn ẹ kọ́wọ́ lórí kọ́ ń bẹ̀ gbogbo ohun tí ń ṣe ọ́ ó yé ọlọ́run ọlọ́wọ̀n ọba lọ́ba onímímọ̀ ó ṣe àwọn nǹkan kan kù tó o bá ní gbogbo ìgbésí ayé rẹ lọ fẹ́ dámọ̀ o ti kọjá àyè rẹ o gbọ́dọ̀ máa nígbàgbọ́ pé ọba tó mọ tí mi ò mọ̀ náà ń pè níta ni ìmọ̀ àmọ̀jù ní kó bá wa ọlọ́mọ àmọ̀ ṣe àwọn ìmọ̀ kan kù tí ó ṣàlàyé rẹ̀ fún wa tó bá hùn á ní alif lam mim tó bá wọn lọ́hùn á ní alif lam rọ tó bá wọn lọ́hùn á ní tọ́ ha tó bá wọn lọ́hùn á ní ya sin tó bá wọn lọ́hùn á ní ka ha ya ayin sọ ẹ gbórúkọ ọlọ́run tóbi ká ní o máa ń sọ pé ó ọlọ́run ni ayé rẹ ó ti dáa jù báyìí lọ gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ sí mùsùlùmí kí ló yẹ kó sọ ó yé ọlọ́run ẹ̀rí pé táwọn àbá àbá kabẹ̀ yẹn wọn ní ló mọ tó gbà lérò. Allahu alamu bi muradihi bi dhalika. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ọ, Ọlọ́run ní èròǹgbà dáadáa pẹ̀lú ẹ̀ ìwọ ní òye. Wallahu ya'lamu wa antum la ta'lamun. Nígbà tó rire ó dé, Ọlọ́run wá ní kíni. Zalikal kitab ó wá lo ismule ìṣáratìlẹ̀ bàyídà ká ní tíra náà ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lè lo aza kìtàbù kò sẹ́ni tí ò mọ̀ lọ́hùn àmọ́ ó ti ṣèlérí pé nǹkan kan ń bọ̀ tí ó dé sọ́dọ̀ yín fa imma ya'tiyannakum minni tó bá fi ọ̀dọ̀ mi lẹ̀ tó bá dọ́dọ̀ yín ìgbó dọ́dọ̀ yín tó lọ́ọ̀ ní zalikal kìtàbù kùránì ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ yẹn. la raiba ẹ gbórúkọ ọlọ́run tóbi gbogbo nǹkan ló lè ṣe iyèméjì nípa rẹ ọ lè ṣe iyèméjì nípa tí ń bẹ lọ́dọ̀ rẹ òun nìkan lòdodo ìdí òdodo ló ti wá ọ̀dọ̀ ọlọ́run ọba òdodo ni òdodo lọ̀rọ̀ tó wá sọ àwọn olódodo ló wá kó sínú oríire. húdà ẹ sọ bẹ́ẹ̀ àfinimọ̀nà àmọ́ gbogbo yín kọ́ ni ó fi mọ̀nà o lilmuttaqin. ìwọ̀nba àwọn tó bá nígbàgbọ́ nú ẹ̀ nìkan ni ó ṣoríire látara ẹ̀. ṣẹ́tìrì hudan lilmuttaqin. ẹni wọnú ọkọ̀ ìgbàlà ni ó dé sí abúlé ìgbàlà tó ń pè ní moshe àbí bíbọ́. abúlé ìgbàlà tọ́lọ́ ń pè ní ilẹ̀ ìgbàlà tí ń pè ní àlìjọ́nà bí mo ṣe bọ́ ibo la ń lọ. hudan lil. lilmuttaqin. àṣekára kùránì sílé kò túmọ̀ sí pé oríire dé ó dìgbà tá a bá ṣe kí ni bàbá kà á bá a gbọ́ yìí tá a tẹ̀lé tá a gba ntọ́lọ́hún mú léèwọ̀ léèwọ̀ lóòótọ́ tá a ṣe mọ́ tá a bẹ̀rẹ̀ sí ní ṣe tó pè lọ́nà tá a tẹ̀lé ìgbà yẹn ni kùránì ó ṣe wá láǹfààní ó wá fẹ́ júwe àwọn wo ni àlèmọ̀tàkùn àwọn wo la pè lẹ́ni tó bẹ̀rù ọlọ́run tó ṣe pé kùránì yẹn ó ṣàǹfààní fún wọn ó wá fún wọn ní ìjúwe àkọ́kọ́. alladhina yu'minuna bil ghaib. ẹ̀yin mélòó lẹ́rọ ọlọ́run rí àgbàgbọ́ àbá àgbàgbọ́ ẹ̀ ṣàlẹ̀ àwọn tí wọ́n ní gbàgbọ́ nínú ọlọ́run láìrọ́ ọlọ́run àwọn mẹ́rin labẹ́ wà lè jẹ́nà ọlọ́run kó kàwé mọ́ wọn wọn sábà náwó nílùú ìmọ̀ọ́sẹ̀ níbàyà ẹ̀sọ́ gbọ́dọ̀ ń kàwé mọ́ wọn ara lè jẹ́nà a fẹ́ wọ̀ ìgbàgbọ́ nínú tá ò rí a ò rí náà à ń sá fún ọjọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmó tí ì dé agbàpọ̀jọ́ náà ń bọ̀ a ò mọ kádàrá wa gbà kó ń bẹ ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi. gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ nínú tọ́lọ́wọ́n ọba àlekè ọlá ń sọ ẹ̀hẹ́. wàyòkè múnà sọlá. ọlọ́run ní kó o lè àwọn tí ó ṣoríire àfikọ́ má jẹ́ akíkandá kan sí àwọn tí wọ́n á máa kírun ní gbogbo ìgbà ni wọ́n sori rẹ ń bẹ̀ nílẹ̀ yìí tó ń gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n wá máa kírun tó o ń kírun ó ti rí gbàǹsì gbé àti ní táàbà Usman kà fún mi ni pé bí n bá fẹ́ sori rẹ àbí kí n máa kírun. wọ́n mi máa rọ́ṣọ́ pínà fi kú. àwọn náà lẹni tí máa ná nínú àrísìkí tọ́lọ́wọ́n bá pèsè fún wọn nìṣó. wàlẹ̀ dín náà yóò bínú nábì máa ń sílẹ̀ rabbika. wọ́n tún ní gbàgbọ́ nínú kùránì tọ́lọ́run sọ̀kalẹ̀ fún rẹ̀ Muhammad. wa ma unzila min qablika. wọ́n tún ní gbàgbọ́ nínú àwọn tírà tá a ti sọ̀kalẹ̀ síwájú kùránì. wa bil akhirati hum yuqinun ọwọ́ àgbà yìí pé ọjọ́ gbéǹde àlìkìyámọ̀ òdodo ní ọjọ́ tọ́lọ́hún ó tí ó máa sẹ̀san re fáwọn ẹni re tí ó máa fìyà jẹ àwọn ẹni ibi wọ́n ní ìmọ̀ àmọ̀dájú nípa ọjọ́ náà. Ulaika ala hudan min rabbihim. àwọn eléyìí ni wọ́n ń bẹ lórí ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ọba wọn. wa ulaika humul muflihun àwọn eléyìí ni wọ́n máa ṣoríire náà máa jèrè ẹ sọ pé Ọlọ́run jẹ́ àjèrè Allahumma ij'alna minhum. bákan náà àfàtúwà kà fún wa láti amana rasul. amana rasul. òjíṣẹ́ ńlá Muhammad ẹ fi sàlátù jẹ́mi ń bí ẹ yẹ sàlá. òjíṣẹ́ ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́. bima unsila ilayhi min rabbi. ó gbà ń tọ́lọ́run sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́run ọba àlá. wálé mò ń mẹ́rọ. àtẹ̀yìn ẹni rẹ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin náà gbà á gbọ́. kúlò ní amánà bíi ńlá. ìkankan nù wa la nù ọlọ́run. wọ́n mọ̀lá ìkàtí. àgbà báwọn màláíkà ń bẹ wọ́kùtùbí. àgbàgbé tíra ọlọ́wọ́n ọba ń bẹ. wọ́rùsùlẹ̀ ní. àgbàgbá àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ń bẹ. làlùfárí kò bẹ́ bí rúsúlì. àwa ò ṣòpinya láàrin ànábì kan àti kan. wàkọ́ọ̀lù sẹ́mi náà wà tọ́nà. gbólóhùn táwa máa ń sọ ni pé àwa ti gbọ́ o àwa sì ti gbà o. kúfúrà lẹ́kọ̀rọ̀ bàdà. ìrẹ́ ọlọ́run ọba àforíjì rẹ̀ là ń fẹ́. ọ̀dọ̀ rẹ̀ náà ni gbogbo wa ó padà sí. làyùká ní fúláwù náà kò sẹ́ni láwùsí àná. ọmọ ìyá mi ọlọ́run ni mi ò gbé ẹrù kan rù ẹ́ tó kọjá agbára rẹ̀. láàá kásábà. gbogbo dáadáa tó o bá ṣe ìwọ lọ́gbẹ̀sán rẹ̀. wàhálẹ̀ yìí á màkìtà sábà. gbogbo aburú tó o bá ṣe ìwọ lọ́jẹ̀yà rẹ̀. ọ̀pàná. àwa bẹ̀ ọlọ́run ọba ẹ̀ sọ bẹ́ẹ̀. ọ̀pàná. ọlọ́run ọba wa o. lẹ́tọ̀ àkísínà. ọlọ́run má ṣe gbá wa mú. iná sí iná. bá a bá lọ gbàgbé. àwọn àkàtọ́ náà. àbá a ṣe àṣìṣe ọlọ́run má má bá wa wí. ọ̀pàná. ọlọ́run ọba wa o. wàlẹ́ ìṣòro. ọlọ́run má gbé ẹrù wá ní ẹrù àdánwò ńlá. kàmá mọ ìdánwò alálẹ́dí nàmí gómìnà náà. irú àjàgà tó gbé lé àwọn tó síwájú wa lórí. rọ̀bàná. ọlọ́run ọba wa o. wọ́n á tún náà. ọlọ́run má dàbò wá lórí. ọlọ́run má gbèrú wa ń tà ní lágbára àti gbé. wọ́n fò wá ọlọ́run ṣàbójú kúrò fún wa ọlọ́run foríjì wa ọlọ́run kò kẹ́ wa ìwọ ni olùdáàbòbò wa. ṣẹ́gun fún wa lórí àwọn ọ̀tá wa lórí àwọn ọ̀tá ẹ̀sìn lórí àwọn tí wọn ò gbọ́ lọ́wọ́n bá gbọ́ ìyẹn ni alukurani tí wọ́n kà fún wa ìgbà tá a sọ túmọ̀ rẹ̀ ń sìn ó yé wa àbí ó yé wa ẹ̀kan yẹ kàn ká sára ni ẹ̀kan sọ gẹ́tò Allahu Akbar ohun àfáàn yẹn dùn ẹ máa rí wípé bẹ́ẹ̀ bá ti gbọ́ Kùránì lẹ́yìn ní àfáà kẹ́ ẹ tó lọ ẹ ṣàlàyé rẹ̀ ẹ gbọ́ mi àfáà Usman òun lè ṣàlàyé ẹ̀ fún yín one hour ó yín sọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n ka Kùránì kí ni mo ní kẹ́ ẹ máa béèrè ẹ̀kọ́ àkọ́kọ́ tá a mú ń bílé nìyẹn o kò sí reading from the holy Quran tá a gbọ́ tá a ní bèrè kí ni kí ni ìtumọ̀ rẹ̀ torí pé ọlọ́run gbé àwọn ànábì dìde pẹ̀lú èdè aráàlú wọn èdè àwórì ni kò bá fi gbé Muhammad ká níbí ni gbẹ̀kọ̀ sànàbì mọ́ bẹ́ẹ̀ táwọn àwọn ọmọ àwórì la dúró yìí àwórì ni wa àwórì ló gbolì wa àwórì ló gbolì wa ẹ̀ka ẹ̀wọ́ ẹ máa dà àwórì lè ní àwórì rẹ bẹ àwórì rẹ bẹ ẹ lè wà níbí àwórì rẹ o àti lágùn àwórì lágùn rẹ bẹ àwọn àwórì ló jókòó gbogbo agbo gbé á dáa fún wa o àárín àwọn èèyàn mi ni mo wà yìí adúgbẹ́ fọlọ́run àṣoríire o àwọn bàbá tí wọ́n tẹ̀lú yìí dó ọlọ́run ọba àwọn àdúrà tó ń ṣe òun náà làpẹrẹ tẹ́ ń rí rèé gbẹ̀yìn ọlọ́run bẹ ọlọ́run ọba pé jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ lẹ́yìn wa ẹbí iṣẹ́ kùnà sọ́rí wẹ́ ọlọ́run gbà àbí ò gbà. àmọ́ ń tá a fẹ́ bára wa sọ lénìí òun ni ń tá a pè ní tẹ́rìbíàtìl àwòláàd ọ̀nà tá à ń gbà tọ́jú ọmọ nínú Islam kí lápá kọ́lé ọ̀rọ̀ wa gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run ọlọ́run bá mi dá yín lóhùn gbogbo ẹni ń tọrọ ọmọ ọmọ alálùbáríkà ọlọ́run má ṣàì fún yín ọlọ́run ní khaliku ọba dẹ́dà ọba tó gbọ́ àdúrà àwọn tàná anabi zakariyahu onalika zakariyahu rọba. onalika da zakariyahu rọba anabi zakariya òun náà bẹ lọ́hùn bá a ti bẹ lọ́hùn yìí. kọ́lá rọ́bì abúlé mi làdún kásùnrin yàtọ̀ tọ́ yé bá. ó ní ọlọ́run tàmí lọ́rẹ̀ ọmọ rẹ̀. ìnákasẹ́ mi ò dùn á wọ́lọ́run lọ́ba tí máa ń gbàdúrà ẹ̀dá. fanadatu lè màláìka. wàhùwà. wọ́wọ́kọ́ ìmú yusalli fil mihrab. bọ́lọ́run ti ní káwọn màláìka ó pè ńgbà tí ń kírun lọ́wọ́ irun tiwa náà bá kí kọ́lọ́run fi dá ọ lóhùn. ọ̀ ṣàmì ibi tí mò ń lọ ni wípé tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ọmọ títọ́ báyìí nínú ìsìláàmù gbogbo wa pátá ni mò ń bá wí àtẹni bímọ àtẹni tí ń wojú ọlọ́run torí ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tí ń wojú ọlọ́run gan ni ó jèrè ọmọ tẹ́lómi bímọ tí ò ní jẹ nítorí pé ọlọ́run ò pàṣẹ fún wa nínú kùránì pọ́mọ tó o bá bí ni kó o tọ́ ọlọ́run ò pàṣẹ bẹ́ẹ̀ gbogbo ohun tí ń bá ti ń jẹ́ ọmọ la lè tara rẹ̀ wà lè jọ náà èyàn á máa tara ọmọ tiẹ̀ wà lè Janna wà á máa tara ọmọ ẹ̀gbọ́n rẹ̀ wà lè Janna wà á tara ọmọ àbúrò rẹ̀ wà lè Janna wà á tara ọmọ tẹ́nàntì rẹ̀ wà lè Janna wà á tara ọmọ láńlọ́ọ̀dù rẹ̀ wà lè Janna wà á tara ọmọ ẹni tó mọ̀ wà lè Janna àtọmọ ẹni tó mọ̀. sọta bá ń sọ báwo láti tọmọ òpó tí ń bá ti ń jẹ́ ọmọ ni mo ṣàlàyé fún wa tẹ́ ẹ bá ń wá ọ̀nà àbáyọ lórí wàhálà tó kojú Nàìjíríà ọmọ ni kẹ́ ẹ kọ́ tọ́ gbogbo àwọn tó bà nàìjíríà jẹ́ ilé kan náà ti tọ́ wọn gbogbo ẹni tí ó sì tún nàìjíríà ṣe ilé kan ni wọn ó ti tọ́ wọn àwa kan máa ń sọ bá a bá dìbò fún yàn á ní kí wọ́n náwó kí wọ́n ó búra ẹ̀yin béèrè bóyá wọ́n máa ń mú àdéhùn ṣẹ nílé wọn òun ló jẹ́ pé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì fún gbogbo ata wà ń bí tẹ́nìkan bá ń jẹ́ àbúrò ẹ̀ wàá tọ́ bí ìgbà téèyàn ń tọ́ ọmọ ni. bẹ́ẹ̀ni kan bá jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wàá tọ́ bí ìgbà téèyàn ń tọmọ ni tó o bá ti gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì àníyàn kí la fi ń tọmọ tàkọ́kọ́ tí mo sọ yẹn tí mo ní ẹni tó ń tọ́ ọmọ tiẹ̀ nìkan tí ó mọ̀ pé tọmọ tiẹ̀ bá ṣoríire tọmọ ẹlòmíì ò ṣoríire orí burúkú tọmọ ẹlòmíì ṣe yẹn kò ní jẹ́ kọ́mọ ẹ̀ ó ráyé gbé àbí rọ̀ mo pa ọlọ́run ṣàlàyé fún wa àkótán la máa ń kó islam ní suratul anfal aya twenty five ọlọ́run ní ẹ bẹ̀rù fìtínà kan. wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassah. ẹ bẹ̀rù dààmú táwọn tí wọn ò tọ́ tí wọn ò kọ́ bẹ́yìn tí wọ́n tọ́ gbogbo ẹni bá mójútó ọmọ tiẹ̀ tí ò bìkítà nípa ọmọ ọlọ́mọ ọlọ́run ní àdánwò kan ń bọ̀ tó ṣe é pé kì í ṣe ẹni tó dálẹ̀ nìkan ni ó jẹ̀yà rẹ̀ àwọn ọmọ tá ò tọ́ àwọn ọmọ tá ò bìkítà nípa rẹ̀ àwọn ni wọn ọ̀já aráyé gbé ẹwà ń bí abẹ́ ti lọ gbẹ̀yìn ọba wa gbọ́ wá sí i sọmọ tí ẹnìkan lè ó mójútó ẹ̀ dáhùn mọ́ tani tani yóò mójútó gbogbo tí ń jẹ ọmọ ni gbogbo àwọn ọmọ wa ọlọ́njọ́ ṣoríire ẹ bá mi ṣàmìnà. àmín. torí tọmọ tiẹ̀ bá ṣoríire tọmọ ọlọ́mọ kan ò ṣoríire yóò padà kórí burúkú bọ́mọ rẹ o tọmọ rẹ kò túmọ̀ sí pé ó lè jáde kó wọlé láyọ̀ àfi tá a bá tún ta ṣe tá àwọn àìmọye àwọn ọmọ ọlọ́mọ náà tí wọ́n ráyè rẹ gbé ọmọ tiẹ̀ ìka èèyàn tó kówó tó yẹ kó fi tọ́ aráàlú tó ń fúnra ara rẹ̀ wá kó jẹ tí ń wá ń ralé fáwọn ọmọ rẹ̀ tí ń rán wọn lọ lóyìnbó tí ń ṣoríṣiríṣi fún wọn owó tó yẹ kọ́mọ mẹ̀kúnnù ó lò ọmọ mẹ̀kúnnù náà bí ò bá rí bí gbà ọwọ́ adilẹ̀ àbí ọwọ́ tó bá dilẹ̀ kí ló yá lò ọmọ mẹ̀kúnnù wa máa dúró níjọ́ tó dé tí ti dé abẹ́ ẹ̀kọ́ orí ẹ̀ méjì ò pé kí ló dé tó ń sọrú ẹ̀ kò rí bí gbà orí gbó mu orí kokéèmù mu kálá àti ṣẹ̀tọ́ lé lórí èṣù ò lè rí yálò ọ̀rọ̀ tí mò ń sọ yìí lẹ́yìn pé o fẹ́ fi mójútó ọmọ tiẹ̀ o tó fẹ́ fi mójútó ọmọ ọlọ́mọ ṣe gbà fún mi àbẹ́ gbà bọ́lọ́wọ́n bàbá tara ẹnìkan tó fún ajá lómi tó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ ọlọ́mọ tó o bá fún lómi kí lọ́lọ́mọ á ṣe fún ẹ ọmọ ọlọ́mọ tó o bá tọ́ kí lọ́lọ́mọ á ṣe fún ẹ ọmọ ọlọ́mọ tó fún lóúnjẹ kí lọ́lọ́run máa ṣe fún ẹ ọmọ ọlọ́mọ tó rán lé kéwú kí lọ́lọ́run máa ṣe fún ẹ ọmọ ọlọ́mọ tó kọ́ níṣẹ́ mi kí lọ́lọ́run máa ṣe fún ẹ ìsìláàmù ẹ̀sìn tó gbààyè ni òun mo ṣe ń sọ yìí pé ọmọ títọ́ la máa fi wà lìjọ́ náà kì í ṣe ọmọ bíbí ẹni tí òbí mo sọ nǹkan nù ìmọ̀ọ́ṣe ìmọ̀ọ́ṣe ò sí bímọ mo lẹ́ni tí òbí mo sọ nǹkan nù ẹ sọ kí n gbọ́ ẹni tí ò tọ́mọ ló sọ nǹkan nù tó bá bímọ tó ò tọ́mọ wọ gbèsè níwájú ọlọ́run kullukum ra'i. wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. ọlọ́run ní adaranjẹ nìyí o gbogbo yín ní sì bí bẹ́ẹ̀ ti da ẹran yín jẹ alámọ̀jútó ni mo fi ń ṣe lórí ara yín ní suratu Tahrim ọlọ́run bá wa sọ̀rọ̀. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ọlọ́run ni mo pè yín tẹ́ ẹ lẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run ọba gbọ́. àkọ́kọ́ ẹni tí ò ní nǹkan ò lè fún yàn ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín àti tàwọn aráalé yín ìtumọ̀ ẹ̀ ní pé á bí nípa ara rẹ àtàwọn tá a so mọ́ ẹ á bí ní wàásì ọlọ́run ni ẹ má jẹ́ àtùpà láńtàn tí ń tàn mọ́lẹ̀ fáyé tìdí tiẹ̀ wá dúdú látẹ̀kún kàlìmẹ̀sì bá ayélẹ́sì ìríwò lè nà sí ìwàyẹ̀sì lè mọ̀nà fúnṣà o. láti ṣe wáàsí ọ̀ọ́rá àwọn ọmọ rẹ ṣe wáàsí fún ọlọ́mọ káwọn ọmọ wáyé lórí ìbò. ọmọ ìyá mi ìtọ́lọ́wọ́n bá ń sọ fún wa òun ni pé ẹ mójútó àwọn ọmọ yín ẹ tọ́ wọn sọ́nà tẹ́ ẹ bá ti rọ́mọ kan tó ṣiṣẹ́ òbí rẹ ti ṣiṣẹ́ tẹ bá rọmọ kan tó búyàn òbí rẹ̀ ló búyàn tẹ́lá àwọn ọmọ kéékèèké tán ní you are stupid òbí ẹ̀ ló sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n dá ọmọ yìí tọ́lọ́run fún yín lọ́mọ yìí kò gbé you are stupid wá sáyé ẹ̀yin lè gbé e sí agbègbè ibi tó ti gbọ́ tí ò bá gbọ́ kò ní í sọ láéláé ìbéèrè tó bira rẹ ni pé sọmọ rẹ tó jọmọ Àwórì ìṣó ń sọ yíbò wà ní rárá o kò gbọ́ ibo ó mọ tó fa ẹ̀ sọ ibo ń tòsí ẹ̀ ni tó gbóhùn tó ń sọ yẹn ìtẹ̀ sọ ń tòsí ẹ̀ ni ìmí ẹ̀yin lẹ máa sọ nínú ilé ìmí inú tẹlifíṣàn ìyá rẹ̀ ló ti máa wò ìmí ilé ìwé tẹ́ ẹ gbé sí ọmọ tí wọn ò kọ́ tóun náà kọ lòun náà ló bẹ̀rẹ̀ sí ní kọ ní ti ò dáa àmọ́ lójúṣe àbìkítà ń pa àwọn ọmọ wa a rò pé ká ti dáṣọ sí wọn lọ́rùn ká kó wọn jáde ká máa ṣe fáàrí lójú ẹni tí ò bímọ ló ń jẹ́ pé a bímọ ẹ bí nọ́ọ̀sìn ọmọ tẹ́ ẹ tọ́lẹ̀ lè fi gbalada ìṣọmọ tá a ẹ jẹ́ gbogbo wa padà sílé àmójúṣe tọ́lọ́wọ́n bá làbò wá lọ́rùn ọlọ́run ni wàá mọ ọlákìtù lè jí náà. wàá mọ ọlákìtù ẹlẹ́ẹ̀kẹta nìyẹn o ìdí wo la ṣe fún ẹlẹ́mìí kọ́ wá sí lọ́hùn ìdí wo la ṣe fún ẹ ní ìmọ̀ kó o fi sí lọ́hùn ìdí wo la ṣe fún ọ lówó kó o fi sí lọ́hùn ìdí wo la fi fún ọ lọ́mọ ẹ parí ẹ̀ bàbá ti fún ọ lọ́mọ báyìí nìkan lọ́ka sóràtù Qasas àyà seventy seven. wọ́n mú dẹ́gẹ́ bí mọ́. الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما حسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين Ọlọ́run ní tí n bá ti fún ẹ ní nǹkan báyìí àbá sámínú ọ̀sìn bẹ́ẹ̀. ìbùdókì fi máa tàkà lọ́wọ́ dára lẹ́ẹ̀ bí n bá fọ ọ nímọ̀ àlìjánà ni kò fi wá o ilé tọ̀hún ni o má fi wá ilé mọ́ṣẹ́ o ilé tọ̀hún lọ́ọ́ fi wá o ibi tọ́ de sí lọ́ọ́ fi wá o tí n bá fún ẹ lówó ọ̀hún nìkan fi wá o bá a ṣe láàfẹ́ kọ́ tòótọ́ owó náà láfẹ́ kọ́ mọ́ṣáláṣí ẹ gbórúkọ lọ́dọ̀ọ́rì. àyè tá a wà yìí wọ́n fẹ́ kọ́ sí àyè bàbá bẹ́ẹ̀ kọ́ bá a bá fún ẹ lọ́mọ ilé wò la ní kó o fi wá ẹ dáhùn. ọlọ́run ní ọmọ tí mo fún ẹ bó ṣe fi wà lìjánná nìkan ọmọ tájẹ́tì o kì í ṣe bó ṣe rìn láàrin mo ṣe gé mi náà bímọ kọ́lé dowó bímọ mẹ́jọ ó wá dáṣọ ó wá rìn láàrin ìlú bí ẹni tó ní nǹkan ìwọ olófò ó ní nǹkan kan kò sí nǹkan tẹ́ni tó fi ju ẹni tí ò bímọ lọ àdánwò ló fi jù ú lọ àdánwò rẹ ló pọ̀ jù ìdààmú dààbò rẹ tọ́lọ́run ó bí ọkọ tó lè wà lè jẹ́ náà ló pọ̀ jù tó bá fẹ́ ṣoríire ọ̀tọ̀ ọmọ ẹ bá sọ fẹ́ tó àlẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ ẹ̀tọ́ ọmọ ẹjọ́ ẹ̀tọ́ ọmọ ó ní kó fi wá àlìjánná tó o bá fọmọ lé ké o kí ló ṣe yẹn òfin wá àlìjánná tó o bá ń kọ́ ọmọ níwà rẹ̀ òfin wá àlìjánná bó o bá dìímú pàjọ́ dé mọ́sálásí ni kí ló fi ń wá àlìjánná tó o bá kọ́ báwo láti hu àságbàlagbà kí ló fi ń wá tó o pè jókòó tó o sọ̀tàn ayé rẹ̀ àráyé ọmọ máa ọmọ yà ń kọ́ ẹ̀kọ́ tó ń kiri tẹlifíṣàn ti rọ́pò òbí fọmọ ó ti gbọ́gbọ́kúgbọ́ ó ti ríre kúrì ìwọ̀n ń sọ̀sọ̀kúsọ ó wá ń ṣèṣekúṣe ọlọ́run ní wàlá táǹsà. táǹsà nà sí ibaka mínà dúnìá. mi ní kọ́mọ yìí máa wúlò fún ọ láyé o àmọ́ o. wà á sí kàmá àfẹ́nà lọ́wọ́ ilé. èmi ọlọ́run ti tọ́ ìwọ ìwọ náà tọ́ yàn. Waxing. kàmá àlọ́ ẹ gbọ́ mi irú dáadáa tèmi ọlọ́run ṣe sí ọ ṣe é sọmọ yẹn bí ẹlòmíì kò ní wà ní jẹ́bẹ̀ bí ẹlòmíì sọ́jà ní tí ń kírun ní jẹ́bẹ̀ bí ẹlòmíì fún láǹfààní kò ní ìmọ̀ ọlọ́run ní jẹ́bẹ̀. Aha. Uh-huh wàlá tẹ́bùkì fasada fil ardi. nítorí pé tọ́ ọ bá tọ aburú ló máa dà lórí ilẹ̀ kò ní pẹ́ máa fọ́gò kò ní pẹ́ máa gún ọ̀bẹ wọn ní pẹ́ máa torí rẹ̀ pé ó lẹ́ẹ̀mẹ́wàá sí police station ọmọ tá ò tọ́ ẹ parí ẹ̀. inna Allah la yuhibbul mufsidin fàákìlù ṣẹ́yìn. láyọ̀rọ̀bí. ẹni tí ò ní nǹkan ò lè fún yàn wá níwà mẹ́wàá kan àti bàbá àtìyá kẹ́ ẹ̀ tó lè tọ́mọ rẹ̀ kẹ́ ẹ̀ tó lè ṣe ń tọ́lọ́hún sọ yìí ọlọ́run pòwe fún wa nusratul A'raf ó ní wàlẹ̀ bá ládùn tán yìí. wàlẹ̀ bá makala makala. wàlẹ̀ baladu tó yí bóyá kọ́rọ̀ jùlọ bá tó bí ismi rọ̀bì. wàlẹ̀ tí kọ́rọ̀ sọ̀rọ̀ kọ́rọ̀ jù ilà dọ́kítà. كذلك نصرف الآيات لقوم òwe tọ́lọ́run pa yẹn ọlọ́run máa ṣe tẹ̀fsíìrì kùránì pẹ̀lú kùránì ó ní. wàlìbàlàdù tó yé bẹ̀. bí ilẹ̀ bá dáa. yàgàrújù náà bá tòun bí ìsinmi rọ́bì. àwọn irúgbìn tí ó máa jáde ní ilẹ̀ tó bá dáa ilẹ̀ ọlọ́ràá àwọn irúgbìn náà yóò máa jáde pẹ̀lú ìrọ̀rùn àmọ́ ilẹ̀ tó bá le. wọ́n lé ilẹ̀ tó bá le ìnira ni irúgbìn ó fi jáde ńbẹ wàlẹ̀ bálàdù tọ̀ yìí ìlú rè ìlú tí wọ́n ń kírun ńbẹ ìlú tí wọ́n ń gbààwẹ̀ ńbẹ ìlú tí wọ́n ń rọ̀yàn lọ́wọ́ ńbẹ yakhruju nabatu. mi sèrè bí. ọmọ tí ó jáde ńlù náà aláàánú lọmọ náà jẹ olólùfẹ́ èèyàn lọmọ náà jẹ wàlẹ́sì kàbọ̀sà kàbọ̀sà àmọ́ ìlú tí à ń jí ní gbé ọmọ tí wọ́n jí bàbá ẹ̀ gbé lójú ẹ̀ ọmọ tí wọ́n lù yẹ ẹ̀ lálùpà lójú ẹ̀. láyà ọ̀rọ̀jù ìlà nàkídà. yóò ṣòro kọ́mọ náà tó ṣoríire torí bí ó ti gbẹ̀san ní ọmọ abẹ́lẹ́mi rẹ̀ ọlọ́run wá pòwe kan náà sọ́tò Ibrahim nígbà tí ń sọ nípa kẹlẹ́mà ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní bí nǹkan rẹ̀.

síwájú. wa masalu kalimatin khabisatin kashajaratin khabisatin jituzzat min fawqil ardi ma laha min qarar. ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi. yusabbitu Allahu alladhina amanu bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah wa yudillu Allahu. الظالمين ويفعل الله ما يشاء The camera sọ́nà bàbá bàbá wa bàbá wa tí ẹ ní bàbá sì dé onílé pọ́n wálé panilada balẹ̀jọ́ pọ́n wálé àrírọ̀rùn àwa tá ń pọ́n wálé ká má sáyẹ́nsì kò máa máa jẹ́ ó pẹ́. àmọ́ kí wọ́n máa ń pọ́n àfa rẹ̀ ni. adúgbò fún ọlọ́run. ẹ gbọ́ mi mọ́. ọlọ́run fẹ́ júwe pé ẹni tí ó bímọ re lọ́kọ àtaya mo fẹ́ júwe nǹkan mẹ́wàá fún yín tó ṣe yí pé bọ́kọ àtaya ọba ní nǹkan mẹ́wàá yìí wọn ò lè bímọ rí o fẹ́ kí bàbá kó níròyìn mẹ́wàá kí ìyá kó níròyìn mẹ́wàá ó ló di dandan kọ́mọ wọn níròyìn mẹ́wàá suratu ahzab aya thirty five. إن المسلمين والمسلمات bàbá gbọ́dọ̀ jupajù sẹ́ẹ̀lẹ̀ kíyà jupajù sẹ́ẹ̀lẹ̀ ọmọ ìyá mi tó o fẹ́ bí mùsùlùmí àbí kó fẹ́ mùsùlùmí ẹ gbọ́ mi <laughs> àbí kó o ṣe kí ni. ẹlòmíín nù wa tó jẹ́ mùsùlùmí ọ̀ wá ní rí èèyàn fí àfi kèfèrí sórí ńgbà tó fẹ́ lọ tó fẹ́ lọ fẹ́ ọkọ ọkọ nìkan kọ́ ló ń wá òun jẹ́ aṣojú ọmọ tó ti bí yìí ò ń bá wá bàbá rẹ tí ó bí tọ́ ọ bá ti ń wáyàwó aya nìkan kọ́ ló ń wá ò ń ṣaṣojú ọmọ tó o ti bí ò ń bá wáyà rẹ tí ó bí ọlọ́run wá kìlọ̀ fún yín ìpè tẹ́ ẹ bá ti rí tí o mọ èmi ọlọ́run Allah lọ́lọ́run mo sọ dé ìwọ̀ ẹ lè fẹ́. ولا تنكه لمشركات حتى يؤمئ أوسم ولا تنكه لمشركات حتى يؤمن ولا ولا أمة مؤمنة خير من مشركات ولو أعجبتكم أه. ولا تنكه لمشركين حتى يؤمنون torí pé kí ni. wàlá àbùdán mọ́mìnà khairun min mushrikin wàlá àjàkùn. wùláyíká. yad'una ila an-nar. wàláwù yad'u ila al-jannati wal maghfirah. ìmọ̀ọ́sì ẹ̀ kórúkọ ẹ̀ tóbi ni. kazalika yubayyinu Allahu. Ah! ní mi ò gbà àdúrà yẹn ò ní gbà igi ire ní sèsoore ẹni ń sìn mí ló lè bẹ́ni tí ó sìn mí má mokun mẹ́kọ mo nífẹ̀ẹ́ rẹ̀ àárín fínni fọlọ́n mo nífẹ̀ẹ́ rẹ̀ ni I like him orí mo jẹ́ ń sọ I like him ó máa tán pé like ẹni tó bá like yóò like ẹni tó like rẹ̀ ta ló like wájú láyé. Like ẹ bá ń korúkọ rẹ̀ ọlọ́run mi láìkì mi ju bí bàbá mi ti láìkì mi bí ìyá mi ti láìkì mi gbogbo ẹ̀ bá ń sá ni láìkì tọ́lọ́run lọ ga. ta ló máa ń dáná yakoloko máa yà ṣááwó wáyà kẹtàrú. ọlọ́run lé mi mo láìkì rẹ èmi mo lọ́ wà ẹnìkan ò mọ̀ ẹ́ rí bàbá rẹ ò tọrọ rẹ ìyá rẹ ò tọrọ rẹ ọmọ rẹ ni wọ́n ń tọrọ wọn ò tọrọ mùsíbà o ìjọ wọn bí ọ tó bá jẹ́ ti mẹ́lẹ́gbẹ́ rẹ̀ ni wọ́n bí ṣé àtọ́ gbà fún ìkómọ kò ní ilé kan kò ní dì kan ọ̀n mẹ́ni tó dé. ta ló sọ pé mi ló kàn ta ló pè mí dá sọ́rọ̀ ẹ̀ sí ń bí o ìmọ̀ọ́sẹ̀ ẹ̀jẹ̀ disappoint mi ẹ̀ kẹ́ ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi jàmáà gbogbo ń tọrọ ní tọrọ fi kiri ta ló fún ọ chief imam kí lorúkọ ọjà yìí mo ṣe ọjà sọjà wà níbí ọjà wà níbí international market wà níbí ṣe international market ló ti rojú lọ ojú lọ fi ríran ẹsẹ̀ ló fi ń rìn ibi tó ti rà ṣé o ní rìsíìtì rẹ o ní rìsíìtì rẹ ta ló fún ẹ ọba yẹn ló láìkì ẹ jù so ẹni tí n bá fẹ́ fẹ́ á láìkì ẹni tó láìkì mi jù màá wá láìkì òun náà nítorí pé ó láìkí ẹni tó ẹ gbọ́ ọmọ bíbí ó sorí gbé níjọ́ tá a bá ti ṣọkọ fẹ́ níjọ́ tá a bá ti ṣe aya fẹ́ ẹlòmíì fẹ́ dorí ọmọ tó fẹ́ bírú ńgbà bàbá ń lọ sí mọ́ṣáláṣí ìyá ń lọ ṣọ́ọ̀ṣì ìbọ̀lẹ́bẹ́ kọ́ mọ́ lọ ẹ kó kírun àṣùbà kó lọ sí ṣọ́ọ̀ṣì tó bá fẹ́ kí tàyí là kó padà sí sẹlẹ̀ ẹ fẹ́ dà lórí o bá a bá fẹ́ dà lórí kílẹ̀ ẹ ká ṣe iná lè. mùsùlùmí náà mùsùlùmá. ó ti rí sí Quran chapter two verse two two one ẹ sọ kí n gbọ́. gbogbo ẹni tó bá ti ní nǹkan míì lọ́lọ́run lẹ́yìn Allah kò ṣeé fẹ́ kí ló ń tajẹ́ ọmọ tó fẹ́ bí i tọ́lọ́run ó bí ọ ẹni tí ò bá ní nǹkan ò lè fún yàn ẹni ò ní má ní ò lè gbìn sára ẹlòmíì kí ló tún wá sọ ẹlẹ́kẹ̀ẹ́. wọlé mọ́ mi ní ìnáwó àlímọ̀ mi náà. tẹ́ ẹ bá fẹ́ bí ọmọ tí ò ní gbàgbọ́ bàbá ò ní fi gbàgbọ́ ṣeré yóò gbọ́ lọ́n gbọ́ yóò gbọ́jọ́ kẹyìn gbọ́ kí ni ìtumọ̀ ọjọ́ kẹyìn yóò gbà pé gbogbo ń tá à ń ṣe yìí á padà dúró rojọ́ wájú ọlọ́run bàbá tí ń bá ń rò ni ó ṣe dáadáa sí ìyàwó tó fẹ́ tó mọ̀ pé gbogbo ohun tí n bá ṣe máa padà gbẹ̀san rẹ̀ tí n bá sì fìyà jẹ obìnrin máa padà jẹ̀yà rẹ̀ ìgbàgbọ́ nínú tírà ìgbàgbọ́ náà àwọn màláìka pé gbogbo tí mò ń ṣe màláìka ń kọ́ lẹ̀ màláìka kan bẹ níwájú ìkan ń bẹ lẹ́yìn ìṣọ́ làwọn yẹn wà fún màláìka kan bẹ lọ́tún ó ń bẹ lọ́sì àwọn yẹn ń kọṣẹ́ mi lẹ̀ bí èèyàn ò bá nígbàgbọ́ pé wọ́n ń kọṣẹ́ múlẹ̀ kò lè ṣiṣẹ́ rẹ̀ bọ́kọ ti nígbàgbọ́ yẹn níyàwó nígbàgbọ́ àwọn méjèèjì ò nígbàgbọ́ nu kádàrá ìpè wa ntọ́ ń pè ń kádàrá ètò ọlọ́run náà ń pè bẹ́ẹ̀ kí náà ń pè ń kádàrá èròǹgbà ọlọ́run lórí rẹ̀ kò kàn dá ẹ lásán ó léròǹgbà pẹ̀lú rẹ̀ ìwọ lásán lásán ìwọ náà wá ní èròǹgbà unfortunately ọ̀pọ̀lọpọ̀ èròǹgbà tiẹ̀ ń máa ń yàtọ̀ sí tọlọ́run tọlọ́run ni ó sì padà ṣẹ títọ́ lọ́hùn bá ṣe kí ló yẹ ká ṣe ká gbà àbí ká má gbà ká gbà fọlọ́hùn nísinmi. ká gbà fọlọ́hùn nísinmi. ó yá kádàrá ó ṣe kọ́ láì gbà ká gbà fọlọ́hùn nísinmi. tí bàbá bá gbà fọlọ́hùn tí yóò gbà fọlọ́hùn wàhálà dé. àyè bẹ́ẹ̀ kọ́ bákan náà ni ọ̀rọ̀ ìgbàgbọ́ ní dinimu gbogbo yín tẹ́ wà nílùú Ìmọ̀ṣẹ́ tẹ́ ní ayé ló ń ṣe ẹnìkan ìyá kan ló ń ṣe ẹnìkan mo ti gbọ́ kéèsì bàbá yẹn ṣé bàbá yẹn wà ráǹdì ọlọ́run á wa mẹ́sẹ̀ wọn dúró àmín wọn lẹ́yìn wáàsí bàbá ti gbà fọlọ́run nídẹ̀yìn tá a ṣe wáàsí tó tó wú bàbá yẹn ti gba Islam lọ́wọ́ àwọn afáwa gbígbà tán gba ìsìláàmù yẹn àmọ́ ẹnìkan dúró nídúró pé ayé ní í ṣe ọ́ o ibi tó o wá lọ yẹn ó wá rí nta yóò fojú rẹ rí tó o bá fi kúrò ní ṣọ́ọ̀ṣì yìí ìtorí ṣọ́ọ̀ṣì yìí ló gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ ayé ẹ gbọ́ mi ọlọ́run kó má ṣàánú mi o ẹ sọ pé òdodo ti dé irọ́ ṣe kí ni irọ́ máa sá lọ́gbẹ̀ yìí ni ẹnì kan ò ṣe ọ́ ọlọ́run lémi ni mò ń dán ẹ wò kí lọ́lọ́run sọ ẹ dáhùn ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rìnrìn kùrìn ẹ rírì kùrì bẹ́ẹ̀ bá sì ti rírì kùrì ẹ máa gbọ́gbọ́ kúgbọ̀ ẹ padà ṣèṣe kúṣe gbogbo tí ṣe ọ láyé ta ló dá ọ ọlọ́run lémi ni ṣe ọ màá mi ẹ wò kí ló gbé ẹ dáhùn màá mi ẹ màá gbó ẹ jigijigi ó dẹ̀ tún sọ Yorùbá nínú Kùránì wàlá nàbìlì wà nà kún ẹ̀rí bọ́lá ló ń ṣe yín sìn kí ló sọ. wàlá nàbìlì wà nà kún bí ṣe yín. èmi ni mò ń ṣe yín ó gbọ́dọ̀ dà tútù ká. wàlá nàbìlì wà nà bí ṣe yín. ẹ gbọ́ ṣe yín bẹ́ẹ̀ ẹ̀gbọ́n yóò bá ẹ̀yin ò gbọ́ pé kẹ́ ẹ lè gbọ́ dáadáa àbá sàmínú kiri sọ. wọ́n lè ná bí lówó nọkàn bí ṣe. kí ló sọ. ọlọ́lé mi ni mo ṣe ẹ́ máa ṣe ẹ́ kí ni túmọ̀ sí ṣe yẹn ayé tó wáyé mo wá dán ẹ wò ni ayé tó wáyé kí ló bá ṣe o gbọ́dọ̀ nígbàgbọ́ pé inú àdánwò mo wà o ò lè sáfà dánwò èèyàn máa wá bó ṣe máa yege àdánwò ni èèyàn wá báwo ẹ sọ̀rọ̀ mọ́ ni kí ló ń pè ládánwò gan o sanwó iléèwé ọmọ àsìkò wa tó kàn ṣèdánwò fún ẹ ọmọ ẹ bá kan rí mọ yá aláwò yá látìfù ó ní kí ló dé ó ní ẹ bá ń bẹ̀ wọ́n kàn má ṣèdánwò kí ló máa sọ fún wa lọ́mọ mi bọ́n àbá ṣèdánwò fún ẹ ó wèlé. <laughs> bó o bá yege ìdánwò lè lọ kíláàsì míì àti pé àmọ̀túnmọ̀ ìdánwò la ṣe ń sá fún nínú Suratul Anbiya àyà thirty five ọlọ́run sọ máa dánwò fún wa. kullu nafsin za'iqatul maut. gbogbo ẹ̀mí ni ó tọ́ kú wò kí ló wá sọ. wa nabluukum. màá máa dán yín wò. bi sharri. pẹ̀lú tẹ́ kàkà burú. wal khairi. àti tẹ́ kàkún dáadáa. fìtínà tán. Ah. àwa rò bóyá kéèyàn má bímọ náà ń pè ládánwò ọlọ́run ní rárá o kéèyàn bímọ gan kí ni àdánwò a rò pé kéèyàn má lówó ládánwò ó ní kéèyàn lówó gan ẹ̀ dáhùn ẹ rò pé kéèyàn má lálàáfíà ládánwò kéèyàn lálàáfíà gan àdánwò gbogbo ẹ̀ ìgbà tí wọ́n wá ní ọlọ́run ó ṣe jẹ́ mi ó ṣe jẹ́ mi nírú eléyìí kan ọlọ́run bá yà á dá ẹ lóhùn ní suratul ankabut àṣìbá náà sùn. ọlọ́run ní sọ̀rọ̀ ayé rẹ lóde ẹ máa wo ọ̀gbẹ́ni. ayò tura kú. ọ̀rọ̀ bóyá. àkùnlù àmàna òun láyò tẹnu. sọ̀rọ̀ kéé fi ọ́ lẹ̀ ni torí pé o ti gbọ́ lọ́ngbọ́n ìwá ní mi ọ́ wò. wàlàkọ́ni bàtà ńlá lẹ́bí iná mi kọ́bìrín. àwọn tó wá kẹ́ ẹ tó wá mọ́ mi wọ́n wò ní gbogbo àwọn bàbá bàbá yín tẹ́ ẹ bá ní ìmọ̀ọ́sì yìí mọ́ mi wọ́n wò ní fàlàyàlámánà lọ́hùn lẹ́dínà sọ́dọ̀kùn. tí n bá míyàn wò dáadáa tó bá dúró déédéé ni mo mọ̀ pé ilé ìdúró tiẹ̀ sì yìí. wàlàyàlámánà lè kọ́ àṣìbí. ibẹ̀ láti mẹni tí ò dúró déédéé so àwọn àdánwò tí wọ́n rí yẹn tó lọ yẹn òwò ní Islam tó fi lẹ̀ yìí kò sẹ́ni táyé ẹ̀dá àtẹ́ni tí ń sin lọ́hùn ìtorí ìdí èyí ẹnìkan ò ṣe ọ Ọlọ́run mi ọ wò ni ẹni tó wá lè fi yege àdánwò òun làwa sọ fún ẹ lẹ́nìí Ọlọ́run jẹ́ kí n yege àdánwò kí ni nǹkan kẹta tí òbí tí ó bímọ rí gbọ́dọ̀ ṣe. wàlùkọ́ ni tí iná wàlùkọ́ ni tá. tí bàbá bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run kí a máa tẹ̀lé àṣẹ ọlọ́run náà lè bímọ tí ó tẹ̀lé àṣẹ ọlọ́run. wọ́n sọ́ọ̀rì kí iná wọ́n sọ́ọ̀rì kọ́. tí bàbá bá ti jẹ́ olódodo tí ìyá bá ti jẹ́ olódodo ni wọ́n ó bímọ tí ó mọ̀ sódodo. wọ́n sọ́ọ̀bìrì iná wọ́n sọ́ọ̀bìrọ̀ bàbá tí ń ṣe sùúrù tó ní faradà pẹ̀lú tó ilé ayé rẹ̀ tó ní faradà pẹ̀lú jọ̀sìn tó ní faradà tí ń fi ń sáfẹ́ṣẹ̀ tó ní faradà tí ń fi ń borí àdánwò ìyá tó ní faradà tó ń ta ìní nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ ìyá tó ní faradà pẹ̀lú ìjọsìn tí ń ṣe ìyá tó ní faradà tí ò wá máa ṣe lọ́hùn kò torí wàhálà tó lè kó wá máa ṣaṣẹ́wó ìyá tó ní faradà tó fi ń borí àdánwò àwọn méjèèjì ni wọ́n lè bímọ tí ó ní kíni. ẹ sọ̀rọ̀ ọmọ tí ó ní faradà ńgbà ó jẹ́ pé nǹkan ẹyọ kan tẹ́lómi máa ń sọ fọ́mọ ẹ̀ ni pé nàìjíríà yóò dáa bọ́mọ ti ń gbọ́ pé nàìjíríà yóò dáa ọmọ burúkú ni ó padà yà alẹ́mi ò lè wá rìn dín o yóò wá ṣèṣekúṣe àmọ́ òbí ti ń sọ fọ́mọ pé wá etí ẹ̀ mélòó aṣoríire ní nàìjíríà yìí wò wá dáadáa oore tọ́lọ́run ṣe fún wa kò ṣe fẹ́ nìkan. máa wo ń tọ́lọ̀ ń ṣe fún ọkọ ọmọ dúpẹ́ apá tó ní ẹlòmíì ò ní ẹsẹ̀ tó ní ẹlòmíì ò ní ojú tó ní ẹlòmíì ò ní ìtọ̀ tó lọ tọ̀ yẹn ẹlòmíì ò lè tọ̀ mọ́ ìgbẹ́ tó yẹ ẹlòmíì ò lè yàgbẹ́ mọ́ àìsàn ti kọ ẹlòmíì kò lè kúrò lójú kan ọmọ mi máa dúpẹ́ fọlọ́wọ́n ọba ń tọ́lọ́hún fún wa kọjá ń tà ń tọrọ ṣèbó oúnjẹ lolóòní àwọn kan ń bẹ gbogbo etí ọba lóúnjẹ ńlẹ tó bá fi mọ pé ibi ń pa mí mi torí pé wàá rí àwọn tí wọ́n rí oúnjẹ tó ń gbọ́dọ̀ jẹ mọ́ kò sí ní tó fà á ní tó kọlù wọn wọn lè jẹ kankan mọ́ ọmọ ìyá mi kan láìpẹ́ yìí à ń wá kó mú ìdérí ọtí ìdérí ìgò ìdérí ìgò kó fi mu omi omi náà lè wọ inú ẹ̀ kó tiẹ̀ gbé mi kó jẹ́ kó lọ kò tó bẹ́ẹ̀ a ó dúpẹ́ tiẹ̀ sọpọ́lọ́ má fa ìsàn burúkú ṣe mí. òbí tí ń bá ń kọ́ mọ òbí tó ní faradà náà lè bímọ tí ó ní faradà nàìjíríà ò da nàìjíríà ò da ọlọ́run má jẹ́ kẹ́rẹ́ ìlú tí ò da ẹ ṣàmì. àmín. ló tẹ̀lé. wàlùkọ́sì iná wàlùkọ́sì á. òbí tó bá rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ ìyá rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ bàbá rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ àwọn ní òbí ọmọ tí ó ṣe kíni kí ni mo ṣe ń jẹ́ ọ̀nàrẹ́bù yẹ̀pẹ̀ kí ló fà á ká lè rẹra wá ńlẹ̀ ká lè mọ̀ pé yẹ̀pẹ̀ ni wá ìwọ́n tó ní wọ́n ṣe rí ọfín ta ni wọ́ kí ni yẹ̀pẹ̀ a máa ń tẹ̀ mọ́lẹ̀ ní ẹ̀ mi lóhùn mọ́ gbọ́dọ̀ máa ń yàgbẹ́ sí gbọ́dọ̀ máa ń tọ̀ sí gbọ́dọ̀ máa ń bì sí kí la máa ń tẹ̀ bàṣàbàṣà ǹjẹ́ ó sọ̀rọ̀ rí yẹ̀pẹ̀ ní orí ẹ̀ ló wà òye lọ́nú ẹ̀. bóbi bá rẹra rẹ̀ ńlẹ̀ ni wọ́n ó bímọ tí ó rẹra wọn lẹ̀. wọ́n ní mo tọ́ sọ ti kí lọ́wọ́ mo tọ́ sọ ti kọ́. bàbá àtìyá gbọ́dọ̀ jẹ́ni tó láàánú tí wọ́n ń náwó kì í ṣe yí pé ọkọ rẹ fẹ́ náwó fẹ́ nìkan ìwọ ló yarí pé owó gbọ́dọ̀ dọdọ rẹ ìgbà ọ̀sán ṣiṣẹ́ kí lóòrùn wò tọmọ yín bá rí pọ dájú ní kí lọmọ náà yá. والصائمين والصائمات ẹ máa gbà àwẹ̀ sọ́fẹ́ntàn àlẹ́gbẹ̀ẹ́ ẹ sọ dáadáa àwẹ̀ máa ń jẹ́ ká yóò kéré lẹ́mìí èèyàn àwẹ̀ ayé ò kéré lẹ́mìí rẹ̀ ọ̀ọ́ni ayọ̀ ọkàn nǹkan díẹ̀ báyìí yóò ti tó lójú rẹ̀ àwẹ̀. nkóre nkó jẹ́kẹ̀dá lè kóra ẹ̀ níjànú ààwẹ̀ ń gbin takwa ìbẹ̀rù ọlọ́run ààwẹ̀ yóò jẹ́ òní àlàáfíà tí ò ní lẹ́gbẹ́ bàbá tí ń jẹ́gbà gbogbo ògbà kì í lálàṣe kó ń jẹ òsì ìyá tí ń gbà ààwẹ̀ gbogbo ògbà ìdààmú oúnjẹ òsì ò bá a máa ń gba ààwẹ̀ Monday à ń Thursday à ń mẹ́ta mẹ́ta láàrin oṣù bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ èyí tí mo àwẹ̀ ànábì Dawud ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀hàn kí Sheikh Dawud níwájú kò yìí kí làwẹ̀ ànábì Dawuda ta ló mọ̀ yóò gbà kan lẹ́nu ẹ̀ yóò jẹun lọ́la yóò tún gbà lọ́túnla ayé bẹ́ẹ̀ kọ́. mo pe gbogbo yín sí èmi afa Mikael afa Thamin bá a ṣe ń gbà nìyẹn láti Ramadan wọ́n ní la yuminu ahadukum. ata yuhibba ibale akhihi ma yuhibbu li nafsihi. wọ́n ní òkè iṣẹ́ nígbàgbọ́ olùrà tó bá ń fẹ́ fọmọ yẹn tó ń fẹ́ fúnra ẹ̀. mo pè yín sáré ànábì Dáúd ẹ gbádùn ayé yín. ọjọ́ mẹ́ta péré la fi jẹun ọjọ́ Friday ọjọ́ Sunday ọjọ́ Tuesday ó tán ọjọ́ tó kù ààwẹ̀ kí wá ló lè nú àwẹ̀ náà á jẹ sàárè kí ló lè nú àwẹ̀ náà á ṣe kíni ẹlòmíì wà gàtẹ́ góúnjẹ ẹ̀kan ní jẹ lójúmọ́ àwẹ̀ bá àwẹ̀ lé mọ́ nira rẹ lára ṣètánì ó sá fún ọ tó bá bẹ̀rẹ̀ àwẹ̀ náà àdúrà rẹ ó máa gbà lójú ọgán lára nǹkan tó ṣe pé ọlọ́run ní èmi mo ní èmi mo bí ti sàn lẹ́sàn òun náà ní kíni àwẹ̀ tó bá tún pè áyínà sọ ìmú àwọn gbàwẹ̀ gbàwẹ̀ dà níjọ́ náà ọlọ́run jẹ́ kó wà nù wọn ìyá yìí tẹ́ gbàwé ànábì dáhùdà látẹ̀nílò ẹ̀ náwọ́ ah, mùsùlùmí rẹ̀ bá ń rẹ́kọ̀dù wọn láàyè ẹgbẹ́rúkọ ọlọ́run tó bí ah, ilé mọ̀ṣẹ́ ẹ ti bíìtì rẹ́kọ̀dù bẹ́ẹ̀ ṣe wá náwó yẹn ọlọ́run lẹ́lẹ́rìí ọwọ́ tẹ̀ náà kí lè ní àkíngbàwẹ̀ lẹ́nìí ó bẹ̀rẹ̀ látọ̀la lọ ọ̀la wednesday àbí sẹ́wọ̀n kí la wá gbà ní monday ànígbà ní tuesday àgbà ní wednesday ṣùgbọ́n thursday àti monday yẹn àwẹ̀ ànábì Muhammad wà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbà yẹn ẹtí gẹ̀ẹ́tì ẹ̀ àkótán ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ géènì o àgbà ní Monday àbí Tuesday nǹkan ànígbà Wednesday àgbà Thursday àgbà Friday ànígbà Saturday àgbà Sunday ànígbà Monday àgbà Tuesday Wednesday Thursday àgbà Friday sátọ̀dé àgbà ọjọ́ mélòó lẹ́sìn máa jẹun ẹ̀yẹ dárúkọ ẹ̀ Tuesday Tuesday Friday and Sunday àbáza nínú. wàlá àfisí na fúru jẹ́ òun wàlá àfisọ́. bàbá àtìyá tí ó bímọ rè wọn ní jó ní ṣìnà kí ni mo pè é. ṣìnà yìí jẹ́ kéèyàn ráyè tọmọ orí burúkú ni ìṣìnà ìṣìnà ni ìṣìnà òfò ni ìṣìnà àrùn ni ìṣìnà ṣe rí ẹlòmíì tó bá yẹ kó mójútó yàwó ẹ ó mójútó ọmọ ẹ tí ò bá ti wò ta ayé rẹ ó máa dáa ìwọ tó ń lọ bọkọ ọlọkọ yẹn àkóbá ló ń fà nínú ilé wọn ó ń tara tiẹ̀ báyà rẹ̀ jà so ìwọ fúnra rẹ̀ ti jáwé orí burúkú torí ò jẹ́ kó ráyè aya rẹ̀ mọ́ ò jẹ́ ó ráyè ọmọ rẹ̀ mọ́ ṣé wàá mí ẹ̀sọ́ pọ́lọ́ má ṣe mí lóní ṣìnà ó yẹ ẹ̀sọ́ fún oníṣìnà tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé ó tó gẹ́ òsò oníṣìnà lẹ́gbẹ̀ẹ́ yín rẹ̀ mò ń ṣe <laughs> ẹ̀yin ọkùnrin ẹ̀yin ò tẹ̀ sọ́. So ẹ̀kọ́ sọ kó tó gẹ́ mi ní kẹ́ fọwọ́ kànyàn torí ẹ̀ lómi ò gba ẹ̀ṣẹ̀ lójúlé ni o torí ní ṣe orí mi lóní sí náà ni àmọ́ àwọn nǹkan yẹn wazakirina Allah kathira. wazakirat. tá a bá fẹ́ tọ́mọ ibi tá a ti ń wáyà la ń bẹ̀rẹ̀ ibi tá a ti ń wọkọ̀ la ń bẹ̀rẹ̀ èyí tó tẹ̀lé a wàá so yìgì kí ni mo pè ẹni bẹ́ẹ̀ bímọ rẹ̀ yóò ṣe kí ni gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ gbéyàwó sílé tẹ́ ẹ so yìgì ẹ sọ pé kidnapper. bí o bá ti sí yìgì láàrin ọkọ àtaya ọ̀gọ̀rọ̀ wa máa sọ pé ẹ àwọn bàbá ẹ mọ̀ pé lèmi ló wà kidnapper ni ẹ tiẹ̀ tún wá le jù Ọlọ́run ni ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda àwọn òbí wọn. fàkíhù ọ̀hún nàbí sínú àlè ìwọ tó o báyìí tí so yìgì tọkùnrin gbé ẹ sílé àbí wọ ọkùnrin tó gbóbìnrin kan sílé tó ti so yìgì pè e wá lẹ́nìí káwá bá yín so yìgì yín àwọn afá tó wà gbé wọn ṣe fún yín láàrin ìṣẹ́jú márùn àti so yìgì ẹ sọ pé òfin mẹ́rin ẹ dáhùn tí ò náni lówó la fi ń so yìgì tó ti wá sìn di kan gba tẹ́ǹtì onídìí kánópì bákan sọ rẹ pé gbogbo aṣọ tó rà fún láìjọ yìí àfààní banza kò wúlò wọ́n sì ní kí n sọ fún ẹ pé ajínigbé lorúkọ rẹ o tó o bá fẹ́ ké mi àti ẹ torí jọ́ gbélé àlùkìyàmọ̀ wọ́n gbé wa tóbìnrin yẹn dìde gẹ́gẹ́ bí oníṣìnà ni bó o bá so yege fún so tó o bá pinnu pé ẹ fẹ́ ṣe kódà máa ń ṣe fáwọn èèyàn online mi nídìí kí n wà bẹ́ẹ̀ màá kàn ní oya ṣẹ́tì set hijab wa kubur kí lákọ̀ọ́kọ́ àgbèrè lọ́wọ́ ọkọ ṣé o fẹ́ fẹ́ obìnrin tọkàntọkàn òun náà ní bẹ́ẹ̀ ni tẹmọkó ti bẹ́ẹ̀ lò pa látijọ́ yìí yàtọ̀ àmọ́ ọmọ bẹ̀rẹ̀ oníṣìnà náà ní fóníṣìnà tí o fẹ́ fẹ́ tọkàntọkàn á ní ẹ̀ mo fẹ́ fẹ́ tọkàntọkàn ìwọ ìyàwó náà ńkọ́ tí o fẹ́ fẹ́ ọkùnrin náà ní mo fẹ́ fẹ́ tọkàntọkàn á wá bèrè lọ́wọ́ àwọn òbí ìyàwó alèbèrè lọ́wọ́ bàbẹ́ alèbèrè lọ́wọ́ àbúrò ẹ̀ alọ́kùnrin alèbèrè lọ́wọ́ àbúrò ẹ̀ lóbìnrin alèbèrè pé wá ǹjẹ́ yọ̀ǹda kóbìnrin máa jẹ́ àyà alágbájá wọn náà wọ́n yọ̀ǹda ó di mélòó ó di méjì àwa bìnrin sàdáàkì ìwọ obìnrin kí ló fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ tí ó máa jẹ́ ẹ̀tọ́ rẹ ó lè ní fóun ten thousand naira ó lè ní kó lọ tòótó owó kó wo ilé tó dáa jù kó kọ́ fóun ọkùnrin náà kàgbá kò ní ọmọ bẹ̀bẹ̀ ni kò sí tóbi ní òde béèrè. tó bá fẹ́ ṣàánú rẹ̀ ó lè nìkan ka iná àti ẹ bá ń gbórúkọ A ní tó bá ti kà ó ti tẹ̀ mí lọ́rùn tó bá dẹ̀ láìkẹ́ ẹ̀dá tó lè ní hajj oge ọmọ wa negotiate pé òde gba àní àní hajj ẹjọ́ àti àti ti ṣe ẹ̀yin obìnrin ní ikọ́ yín kọkúkọ kò sí tóbìnrin ò lè béèrè o àmọ́ ní owó orí tó bá kéré ní akọni ọkọ mi ka kùrì sí o ká tó bá ti kà ó ti tó ó di mélòó a sì wá lára àwọn ẹbí rẹ lọ́kùnrin àwọn méjì ó jáde wọn ó jẹ́rìí sí tó bá ti jẹ́rìí iyègì ti so gbogbo ọ̀rọ̀ iyègì yẹn ṣẹ́jú mélòó ìtọ́lọ́run ní ká ṣe ó rọrùn èyí tó ní ká má ṣe táwa lọ ń ṣe ló nira sásìkò ti tó torí pé ọ̀rọ̀ ọmọ ni mo bá wá o ẹ̀ríkè mi ti wọnú ẹ̀ ẹ̀rí foundation là ń ṣe abẹ́ ẹ̀gbà part one lélẹ́yìí o part two lọ́la part three lọ́túnla mi ti tó rárá ẹ má mísì kankan bẹ́ẹ̀ ọlọ́run ajé aṣoríire. àmín. ẹ ṣàmímọ́ anytime we. Then after six ẹ eh, o ti tó kí wá dúró mbẹ so mo bẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká tètè dé lọ́la mo dìídì ọ̀tọ̀ ní topic tí wọ́n kéde but n tí mo fẹ́ treat ní ìmọ̀ṣe nìyẹn ọ̀nà tá a máa gbà tọ́jú ara wa ẹ rí wípé kò sẹ́ni tí ò ní ṣàǹfààní ń bẹ ìta gbọ́nràn lẹ́yìn ó wúlò díẹ̀ àbí ó wúlò ẹ tètè máa lọ mú lò láti sìn yìí gbogbo ọmọ ọlọ́mọ tó bá níkápá láti ṣàánú bẹ̀rẹ̀ sí ní ṣàánú wọn má wo pé ìyá ẹ̀ kì í kí mi má wo pé bàbá ẹ̀ kì í kí mi ta lẹni tó lọ́mọ yẹn ta ló máa san mí lẹ́sàn-án má jẹ́ kínú ẹ̀ máa dùn tọ́wọn ọmọ tiẹ̀ bá ń ṣoríire tọ́mọ àbúrò rẹ̀ ò ṣoríire tọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ ò ṣoríire tẹ́yìn rí oúnjẹ jẹ nínú ilé yín tí tẹ́nàntì yín kan tó mọ rẹ̀ òrò oúnjẹ jẹ má jẹ́ kí rẹ̀ máa dùn máa ríra rẹ̀ ní ẹni tí ń ṣàǹfààní fáyé Ànábì Muhammad sallallahu alaihi ó ní khairun nasi man yanfa'u nasa ẹni tó dáa jù nínú gbogbo yín ẹni tí ń ṣàǹfààní fáwọn míì ìta gbọ́ nírọ̀lẹ́ ọlọ́run tí ó wúlò fún wa. àmín. ẹ sọ màá fi ìtàn ìyá wa kan màá fi parí ọ̀rọ̀ mi a lọ sí hajj two thousand and six èmi àti imam abrahman ahmed la ṣe wáàsí ní àràfà ìkànnì wa sóyìnbó ìkànnì sọ yorùbá mi mà bóyá àwọn náà sóyìnbó bóyá mi mo sóyìnbó mo ṣáà mọ̀ pé a pin láàrin ara wa bí mo ṣe wá parí wáàsí yẹn lárakùnrin kan jáde wá ló wá bá mi ó ní ustaz látàárọ̀ èmi lẹ̀ ń bá wí wọ́n ní ìwọ̀kẹ̀ mi ò mọ̀ ẹ́ rí àwọn ní àgbé mi lẹ̀ ń bá wí mo ní kí ló dé ló bá pè mí sẹ́gbẹ̀ẹ́ ó ní bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ti pa èèyàn mẹ́jọ ní mọ́kà ni o ó ní mo ti pa èèyàn mẹ́jọ ó ní ẹjọ ṣẹ́rù kí mo lè ráforíjì èmi dẹ̀ rántí èèyàn tó pa ninety nine tó ṣe pé ńgbà tó dọ́dọ̀ ẹnìkan tíyẹn ní kò lè ráforíjì kí nìyẹn yà á ṣe eléyìí mẹ́jọ péré ló yípa <laughs> mo ní o ti ráforíjì ọ̀rẹ́ dì mí tiẹ̀ sọ pé yóò ráforíjì àràfá ló wa ọ ní gbogbo wa tá a bá fẹ́ kúrò ń bí a máa dàbí ijọ́ tí bàbá àtìyá ṣẹ̀ṣẹ̀ bí wa ó wá ní tó ń pa àwọn lẹ́kùn gangan ni pé ìyá tó bí òun bóun ṣe lówó tó ìyá òun ò gba kọ́bọ̀ lọ́wọ́ òun jẹun rí ìyá dẹ̀ ń jẹ̀yà òun ìyá òun ní àfi tó ń bá daṣẹ́ burúkú ìdúró ẹ bá ń gbórúkọ lọ́dún. Akbar. ó ní yẹn nìkan ló ń pa àwọn lẹ́kùn. mo wá ní ọlọ́run rán ìyá rẹ̀ sí ẹni. ó ní ìyá mi tí ebi bá ń pa tó ń kú lọ báyìí tó bá kéke one naira wà látọ̀dọ̀ bí o ju àtọ́jú wíńdò ló ti máa ju lánàá. èmi àti ẹ̀ tún wá lọ Kaaba lẹ́yìn tá a parí hajj àtúnbẹ̀lọ́hún àtúntawaf àtúnṣe gbogbo ẹ̀ ńgbà tán bá padà sílé ó ti di àfa. ìyá ẹ̀ wá ń yílẹ̀ ní asọ̀fà sẹ́mi tí ń dúpẹ́ fọlọ́hún irú ìyá rẹ bẹ́ẹ̀ ni kọ́lọ́hún kò ṣe wá irú òbí rẹ bẹ́ẹ̀ ni kọ́lọ́hún kò ṣe wá ipa tí òbí ń kó láyé ọmọ òkéré òbí mi dẹ̀ dúró sí di pé sáwọn ẹgbẹ́ ẹ̀kọ́ náà wọn bọ́ ṣe ń ṣe pẹ̀lọ́kùnrin ni òbí mi ní ń kọ́ ọmọ rẹ̀ níṣẹ́ aṣẹ́wó òbí mi ní ń pe ọkọ fọ́mọ rẹ̀ òbí mi ní ń da ọmọ ẹ̀ láàmú nílé ọkọ irú ọkọ lórí burúkú òní ẹ tí ò lè tọ́jú ẹ àwọn òbí tó dalẹ̀ ayé ló nìyẹn wọn ò jẹ́ kọ́ ọmọ ó nísinmi wọn jẹ́ kọ́ ọmọ ó nítẹ́lọ́rùn wọn jẹ́ kọ́ ọmọ ó nífaradà wọn ò ní ẹ̀kọ́ kankan ntọ́wájú ibú tí wọ́n wá ń kan tọmọ gbogbo yẹn ní sórí burúkú. àmín. ẹ ṣàmì dáadáa. àmín. torí pé tá a bá ti gbọ́ yé tó bá jẹ́ tíṣà ọ máa rí pé ipò òbí ni mo wà fọmọ tí mo fẹ́ kọ́ tó bá jẹ́ àfa ipò òbí mo wà fún gbogbo ọmọ lè kéwì mo fẹ́ tara wọn sórí ire ni tó bá jẹ́ anybody láàyè káyè tó bá tó bá ti láǹfààní pọ́ ọmọ kan fẹ́ sórí burúkú wàá pè é padà ta ló ń ṣe fún ẹ̀jẹ̀ àṣàdúrà ọlọ́run gbàdúrà wa ọlọ́run dè wá nú ọlọ́run ọba o a pè ọ́ má ṣàyíká wa lóhùn ìlú ìmọ̀ọ́sẹ̀ wọn iṣẹ́ àná gbogbo abá a ṣe kójọ yìí o ti ní fásikùrú ní àsìkò òní bá rántí rẹ ọlọ́run ọ̀rántí wa má ṣàìrántí gbogbo wa. àmín. ọ̀rọ̀ rẹ la wá gbọ́ ìrẹ́ ọlọ́run òní ìtànsóró lọ́ọ́ ìtànsóró kọ́. oní tá a bá ń wá àrànṣe àti ìrànlọ́wọ́ ìwọ ó fún wa tá a bá ránṣẹ́ rẹ ṣe ọlọ́run má ṣe ràn gbogbo wa lọ́wọ́ ọlọ́run má jẹ́ kójú ó tì wá ẹni tọrọ ọmọ ọlọ́run bá fún ọlọ́mọ àwọn tó ti bí ọlọ́run má fi pa wọ́n lẹ́kún ẹni tọrọ àlàáfíà bá fún lálàáfíà àwọn tó ti ní ọlọ́run má gbà lọ́wọ́ wọn ẹni tọrọ iṣẹ́ iṣẹ́ alálùbáríkà ọlọ́run kó fún wa ẹni wà ní dùbúlẹ̀ àìsàn ọlọ́run bá fún lálàáfíà ẹni tọrọ ọkọrin bá fún ọlọ́kọrin ẹni wáyàrin ọlọ́run bá fún láyàrin gbogbo ntọ́lọ́n bá fún ọlọ́run má jẹ́ ó gbẹ̀sìn lọ́wọ́ wa ẹ bá mi ṣe àmì ìlú ìmọ̀ṣẹ̀ ò dàrú ìlú tòótọ́ owó ò dàrú èjìlá àwórè lápapọ̀ wọn ò dàrú ẹ àmì gbogbo tí a dá wọlé yóò yọrí sí rẹ̀ gbogbo tí a béèrè fún lọ́lọ́wà yóò ṣe àyà rọ̀bì ìjà wájà kojú má ti wá. àmín. àyàrọ̀ bíbọ̀wọ̀ wà rò nǹkan tá a máa yọ wá. àmín. jọ̀wọ́ wá dákun àwa lọ́wọ́ aláwòrán bí. àmín. ọba tí kì í ṣàṣe tí wá dá wa láre. àmín. ṣebí wọ́n ló máa mọ̀ tán ilé ayé wa. àmín. gbogbo ohun tí ń dùn wá lọ́kàn ṣe bó ti yé ọ. ìrọ̀rùn la ń bẹ̀bẹ̀ fún láyé àtọ̀run. ẹ̀rín ìgbẹ̀yìn ló pọ́n wálé jọ̀wọ́ fi fún wa. àmín abániṣe lọ́la ò wá jọ̀wọ́ bá wa ṣe ìkáwọ́ rẹ lọ́rọ̀ wá wá kojú má ti wá. Allahumma àmín. Allahumma àmín. olúwa. te adoro.